àwọn kan tó máa ń sọ pé màmá ọlọ́run kó jẹ́ ká dàbí ẹ̀yin náà ẹ má gbàdúrà ẹ̀. tòrá ṣe láwọn ìpèníjà díẹ̀ díẹ̀ díẹ̀ kan ah! tẹ́yìn náà ń dojú. ẹ má gbàdúrà ẹ̀ ìyá rainbow kódà ọ̀tá mi ń tójú mi rí láyé yìí wàhálà ìdààmú ẹkún ah, mi ìgbàdúrà kọ́ta mi rí. o mọ̀ bí tó ń pè Iyèsí. Iyèsí mo ń pè ní lọ́nà Ṣàngó lọ́nà Ṣàngó bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. bàbá rìkọ́dù tán wọn bọ owó tán fún mi mi ò gbọ́dọ̀ wọ mọ́tò ń bẹ̀ débi máa jẹun torí káwọn ọmọ mi lè rí owó gbà lọ sí skul láàárọ̀ hmm, máa fẹsẹ̀ gbé látọ̀hún ni tí wọ́n bá ti ń wọ mọ́tò tó mọ́ ah mi ì tí ì lè lọ mo fẹ́ yà lọ́dọ̀ àbúrò mi kàn ń bẹ̀ yẹn hmm. tí bá rí i pé gbogbo wọn wọ mọ́tò tán ara ẹ̀ pa fifty naira a máa jù sẹ́ra a máa fẹsẹ̀ rìn bọ̀ dé ìjọra. láti ìyẹsí ìjọra olóyè. dé ìjọra. gbà mí láti mìíràn dé ìjọra ta ló fẹ́ sọ fún kò sọkọ kò sálè ìgbà tọkọ tiẹ̀ kù ìkan wá tó lóun fẹ́ fẹ́ wa torí pé ó wọlé ó bá wa nídìí ìbà sí àtàfitẹ̀bà tá a gbé kòkò ọbẹ̀ lẹ̀ ó ti yọjú báyìí lórí ah ìdòwú wá wá wọ́n bá lọ́ba ṣé ìwọ ló làwọn ọmọ mọ̀lẹ́bí mu ni wọ́n àbí kí n dà wọ́n sínú kòtò fún bàbá wọn ni bá a ṣe rí mọ́nì yẹn èmi ò dẹ̀ blame ẹ̀ òun kò tí ì tọ́jú ilé ẹ̀ tán. kò tí ì jẹun kánú. ooo èmi náà yà gbà fọlọ́hún ṣé níbi tó ti máa wọ́n gbé sí pépà báyìí the cheapest actress wọ́n dẹ̀ yà mí bẹ́ẹ̀ ẹ̀yìn kí wàá torí ẹ̀ fi tíátà lẹ̀ òun mo ṣe máa ń sọ fún ọmọ wa sí gbọ́ kò lóògbọ́ rí kò ṣe bẹ́ẹ̀ pé ò rí fèsì tó wá ṣe wọn ò dẹ̀ ní wàá ṣèké ń bẹ̀ mo rí lágbára pẹ̀lú ẹ kò kàn ẹ́. káàbọ̀ padà momo na lètò where we had honey to the spice of life Oyinmomo àlejò wa ti wà ń kalẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín mo ní ọdún ni wọ́n wọn kì í ṣàìmọ̀ fọlọ́kọ tó kódà tẹ bá rí ìyá wa tẹ bá rí one thousand ẹ mú ìyá wa mu tó mú one thousand wọ́n ṣe é mú lọ báǹkì. ẹ wọ ẹyin èèyàn wa lórí ètò ẹ má wulẹ̀ jẹ́ kí n mú òpó lọ lé olóró ẹ jẹ́ kí n ṣe àfihàn àlejò mi tí mò ń sọ ẹ̀yin náà ti ń wọn ni màmá wa Rabiatu Idowu Phillips tí gbogbo wa mọ̀ sí ìyá rainbow ìyá òṣùmàrè mami ẹ káàbọ̀ sórí ètò wa mà. <laughs> ẹ káàárọ̀ ẹ kú ohun ohun náà ní bàjẹ́ ẹ̀yin ará ilé akínyìn o èmi náà tún re o captain mother esther idowu phillips tí gbogbo yín mọ̀ sí mama rainbow jp ṣàlàfíà làbàyí àlàáfíà tí ó ọdẹ ọdún bí <laughs> ẹ wá jẹ́ ká wò ó mo tiẹ̀ láìkí ibi tẹ́ ẹ ti bá wa mu yẹn Captain Mother hmm. ẹ mọ́mì òjò ti ń pagún bọ̀ ọjọ́ ti pẹ́ lẹ́yìn àgbàlagbà wí tó tó hmm. ṣe bí òwe mà. òwe ló máa pa òní pààyàn. àmín àmín àṣedùmarè hmm. àmọ́ mo mọ̀ wípé iṣẹ́ nọ́ọ̀sì lẹ̀ ń ṣe kó tó di pé ẹ darapọ̀ mọ́ṣẹ́ tíátà tẹ darapọ̀ mọ́ bàbá wa tí wọ́n fi wò pé ah this is a beaut such a fine girl jẹ́ n fi ní aya ó tó ó dáa lọ́dẹ̀ mi Mm-hmm. báwo ni ẹ ṣe merge báwo lẹ ṣe manage láti ìdí iṣẹ́ nurse tẹ́ fi wọnú eré sinimá àgbéléwò. Eh, àkọlé ò ní tà sí mm. èmi tí ń ṣiṣẹ́ mi lọ jẹ́jẹ́ o kan tó ní ha a fẹ́ fi àǹtí ìdòwú ṣe ìyẹn ẹgbẹ́ wa o àwọn ń ṣe rìhásà ní àdúgbò wa mm. ìyẹn ẹgbẹ́ náà la ṣe tó dẹ̀ dìyàwó ìyẹ̀gbẹ́ dìyàwó yẹn ni pé upgrade ṣẹlẹ̀ <laughs> nígbà tí ẹ jẹ́ ìyá ẹgbẹ́ Òṣùmàrè mo mọ̀ hmm. pé tabaníka wo ìgbà yẹn o ti lé níbi ọgbọ̀n ọdún dáadáa tabaníka wo ìgbà yẹn sí ìsìn ẹgbẹ́ wà nísìn ẹgbẹ́ wà náà gbà yẹn hmm. kí ni àwọn ìgbésẹ̀ tí àwọn ẹgbẹ́ yín nígbà yẹn máa ń gbé láti rí i pé èèyàn kú ojú òṣùwọ̀n èèyàn dáa tọ́ kó tó di pé ó tiẹ̀ appear lórí TV àbí lórí stage ṣé wọn pé tẹ́lẹ̀ <laughs> State play là ń ṣe stage play tó bá wà ń O ó máa mọ bó ṣe máa dúró tẹ́ni tó wà ń bì máa rí ẹ ẹni tó wà ń bì máa rí ẹ ẹni tó wà ń bì máa rí ẹ ó dẹ̀ ní kẹ́yìn sí audience dẹ̀ tó bá fún ẹ ní ọ̀rọ̀ láti sọ ìwọ náà wàá sọ ọ̀tẹ̀ pé àwọn tó jókòó tó wá wo orí wọn á wú hmm. gbogbo nǹkan bẹ́ẹ̀ náà ń wò bá a ṣe máa múra bá a ṣe máa wọṣọ ìsọ̀rọ̀ sí ìhùwàsí kọ́ tó lè ní ah, torí ara ẹ jáde la kọ́kọ́ máa ń ṣe à á pọ̀ lórí stage ara alẹ́ ẹ jáde wàá máa sọ fáwọn tó ní ẹ ẹwẹ́ mi wà ń bẹ̀ yàn lẹ́gbẹ̀ẹ́ ẹni tó wọṣọ green yẹn ìyẹn ni pé kò sí pé ẹ pọ̀ sí ẹ̀ ṣe ti rí mi láíláí ó lọ nìyẹn láíláí nígbà yẹn tá a bá ṣe stage play tó bá jàjà show ẹ̀ rọ̀lẹ́ àwa múra a máa rìn káàkiri ẹ̀kọ́ àwọn èèyàn ní ah, ojú ìdí ẹ̀fẹ́ jọ ojú ẹ̀ta èmi náà ni ó fi ra ẹ̀hàn ń gbà yẹn ni ṣùgbọ́n sì ọlọ́run fi wá hàn nísìsiyìí tí ọlọ́run ti fi yín hàn mm. mo mọ̀ wípé ẹ̀yin àgbà náà lè máa sọ wípé àdúrà tá a máa ń gbà ni pé kí alẹ́ kó sàn wá ju òwúrọ̀ lọ màmí èmi mọ̀ àmì living testimony pé alẹ́ ń sàn yẹn lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ báyìí ǹjẹ́ nígbà tí ẹ ti ẹ̀ ń jí nínú iṣẹ́ yìí ṣé ẹ lérò wípé ẹ lè làmì lákẹ́ ẹ lè gbòòrò kẹ́ di ìlú mọ̀ọ́ká tó báyìí. Ah, mi ì lérò ẹ o àkọ́kọ́ èmi ò tẹ̀ ní interest hmm. because n tó máa ń mú mi tí mo fi máa ń wo ohun tó ń ṣe rèé o. Mm tí n bá sí ní duty lálẹ́ ẹ̀gbọ́n máa ń ṣe night duty máa lọ rí azà máa wo ohun tó ń ṣe òun ló bí Rabiatu hmm. mo máa ń lọ wo rìhásà wọn ni ṣùgbọ́n níjọ́ tó máa ṣe ní Glover Hall ní Marina lẹ́kọ̀ọ́ àárí Rabiatu. ìyẹn ni pé orúkọ kárátà kan ni Rabiatu. bẹ́ẹ̀ ni Rabiatu dance drama náà ṣe ń gbà náà mo ṣàrí pé wọ́n ń lọ wọ́n ń bọ̀ àti ta tíkẹ́ẹ̀tì èrò ti kú lulẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ẹ lọ bẹ̀rẹ̀ eré ah, ah. ìgbà ọ̀dà fẹ́ ṣe tago mẹ́ta àrí rábìà tù ni ẹ rí rábìà tù ah. ó dẹ̀ jẹ́ kí n try mo hmm. ní kẹ́ try ṣé ń bá wa ṣe ni ẹ tẹ́ pé ẹ kó wa ń wòrán ẹ jẹ́ ń try ọ̀gbẹ́ni tajudeen gbàdámọ́sí òun ló ṣe ọkọ nílùú rábíàtú yẹn ọkùnrin òun wọbẹ̀ ọkùnrin tó bá wọbẹ̀ kò ní lọ́mọ́ òun ló ṣe ọkùnrin tó wọ̀ mọ́ ṣèbí wọ́n mọ bó ṣe ń ṣe <laughs> ìtò bá kù díẹ̀ káàtó ó máa kọ́ mi bá ṣe páàṣì ti twelve nìyẹn o láti aago mẹ́ta apáàṣì ti three o apáàṣì ti six o àti rí rábíàtú o tí aago mẹ́fà ẹni bàbá wa Chief Hubert Ogunde wọ́n wá wòran pẹ̀lú àwọn ìyàwó wọn bíi méjì níbi tọ́jú kan wọ́n ní bàbá Ògúndé wà sọ pé ah, kìdẹ̀kẹ́ ń ṣe Ìdòwú ni mo kẹ́dẹ̀ ń wò lórí stéèjì láwọn ìyàwó wa ni ẹ̀ bàtà wa ṣetán ló wá pe ọkọ mi pé jọ òun wá rábì àtúkàn Rabia tún kọ́ ju eléyìí lọ hmm. ohun tó ṣe yìí ẹni tó fi ṣègùn mọ̀ pé kò lè ṣe tó yẹn mo ṣe bẹ̀rẹ̀ eré ni o. bó ṣe dòótọ́ nìyẹn. bó ṣe dòótọ́ nìyẹn. ṣé ẹ wá fi iṣẹ́ náà sílẹ̀ àbí ẹ wá ń ṣe lẹ́gbẹ̀ẹ́. láìláì kò ṣe fílẹ̀ hmm. Hmm, wọ́n ní fílẹ̀ ṣùgbọ́n mi ò dáhùn <laughs> àmì ò dáhùn o. ṣé ètò torí owó. àmì ah, ò dáhùn torí tí èèyàn bá rìtáyà kò ní lè máa gba tọrọkọ́bọ̀ tá à ń gbà ń mo rí ọkọ mi kú ní eighty four mo rìtáyà ní eighty six mo dẹ̀ yìí ń gba pension dọ́là. dọ́là àjẹmọ́nú tiẹ̀ lọ́lọ́run á fi ṣe fún yín lórí ọ̀rọ̀ dádì tẹ wá mú ẹnu bá ẹ mọ̀ pé mm. dádì wa àyànfẹ́mi Phillips mm. tí mo bá gbà. ọgọ́sì ọ̀rọ̀ ní ọmọ ewé ìgbàṣọ níyà olófò pẹpẹpẹ lewé ẹmí lura ọmọ onífẹ̀ẹ́ gẹ́lá. ó mọ mi. àwọn ọkọ nìyẹn ọkọ gidi ọkọ ó ń wá progress fún yàwó ó ń wá fọmọ ó ń wá fáwọn ọmọ group ó gbìyànjú kàn ẹ pé ó kọ ebè ó gbin àwọn nǹkan sílẹ̀ wà lọ. àdèdúpẹ́ pé ṣe wọn náà bá. ṣùgbọ́n nígbà tó wù tán èmi náà ojoojúmọ́ ni mo ń kọ́ sára sí i. Hmm ẹ̀yin náà ẹ̀ bàṣẹ́ tí wọ́n ṣe lẹ́jẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ni ọkọ agbéṣẹ́lẹ̀ mm. tó máa di pé wọn ò rí díẹ̀ mọ́ wọn ò rójú wọn rẹ́yìn àmọ́ tó bá yẹ pé dáàdì gan ṣì wà láyé ń sìn mm. ipa wo lẹ bóyá wọ́n máa máa kó nínú eré àgbéléwò wa báyìí. Ah, ah, tó ṣe náà lòun náà máa ṣe ṣùgbọ́n ah, mi rò pé mo lè rè ń bò báyìí o òkò hmm? ń fi mí lẹ̀ kí a lọ location ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì láíláí. tí gbé bá fà. kára ni o kara wọn àtẹlẹ ìfẹ́ ni ìfẹ́ ni àmọ́ ó ti yé mi níbi tẹ ti mú ọ̀rọ̀ yẹn pé ọkọ làwọn mo ṣe àwọn ọkọ tẹ pé wọn já lọ ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ ah. mẹ́ta ò bá lọ oṣù méjì. Ah, ẹ bá wa ká lọ. orúkọ tèmi ni alájà fásat balógun tí gbogbo ẹ̀yin olólùfẹ́ ẹ sí madam ṣàjẹ abẹni tí ò lọ́gà ọlọ́run lọ́gẹ́ ọmọ bàbá dáadáa Oyinmomo lètò ètò l'Oyinmomo mo ń sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá káàkiri àgbáyé ẹ máa yí síbẹ̀ kẹ máa wo Oyinmomo ẹ máa máa gbádùn ìgbádùn ẹ máa rẹ́rìn ẹ máa mọ bó ṣe ń lọ I love everybody. Mwah jọ gbádùn Mami, mo mọ̀ wípé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ìkan nínú àwọn ògbóǹtarìgì ẹ̀rọ alágbèéká wa ìyẹn telecommunications company, wọ́n wò yín sùnsùn, wọ́n wò pé ah ìyá yìí ló yẹ kí a fi ṣe àwọn ohun tá a fi ń bá àwọn èèyàn sọ̀rọ̀ yẹn communication means hmm. advert àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣé èèyàn kan ló bá yín rìn ni? àbí èèyàn kan ló dárúkọ yín bẹ́ẹ̀ àbí wọ́n mọ̀ yín láti inú ilé tí wọ́n kàn fi mú yín pé ah ìyá Rainbow ó yẹ ẹ máa bọ̀ ẹ̀yin ló tọ́ sí. ẹ mọ Hafiz Eniola. bẹ́ẹ̀ni. òun ló pè mí màmí àwọn kan béèrè yín wọ́n béèrè nọ́mbà yín sí yín o lọ́wọ́ òun ṣé kò ń fún wọn ó ní fún wọn nkúkú jẹ gbèsè létà làwọn ẹ wá pè mí màmá ẹ̀jọ́ mà á fẹ́ rí yín ní ọ́fíìsì wa báyìí báyìí ṣé ò sì wọ́n ní à fún dáadáa ni a fẹ́ gbéṣẹ́ kan fún yín ní àti ẹ̀mọ̀ pé ẹ tẹ̀ a fẹ́ gbéṣẹ́ kan fún yín mo wá débẹ̀ ńjọ́ náà mo bá àwọn ojú tí mo mọ̀ díẹ̀díẹ̀ mo bá ọmọ mi Latif mo bá ń gọ́ sí Ayọ̀mọ́gàjì àtàwọn kan ṣá kí ló dé kí la ṣe kí ló ṣẹlẹ̀ wọ́n bá ní à màmá kò sí nǹkan kan airtel ló pè wá olúwa ò ṣe o bá a ṣe bẹ̀rẹ̀ nìyẹn tọ́lọ́run dẹ̀ ń fún wa ṣe. àmọ́ látìgbà tí iṣẹ́ airtel yìí ti wá bẹ̀rẹ̀ mo mọ̀ wípé kò sílẹ̀kùn tẹ̀ tiẹ̀ kan tí ẹ̀ ṣí àmọ́ ó tún máa láwọn ilẹ̀kùn kan tó ti ṣí tẹ́ ẹ̀ lérò wípé Ah, ah, ṣé ó yẹ kí ilẹ̀kùn yìí lè tètè ṣí báyìí tó jẹ́ mm. pé ìdarapọ̀ yín mọ́ iléeṣẹ́ yìí ló mm. fà irú àwọn ilẹ̀kùn wo lẹ lè tọ́ka fún wa. Mm, for example ẹ wo àwọn agview agview tó wà ní Anthony Maryland tó ń talé tó ń talé bí eré ló bọ̀ sí táwọn èèyàn ti wá yà mí lẹ́nu wọn nígbà tí mo dọ́dọ̀ àwọn estate mẹ́rin làwọn ní nísìn ó ti di nineteen èmi kọ́ o kí àwọn sọ pé ìyá rainbow kọ́ o ọlọ́run ni o. mọ́mi ọlọ́run ló fi gíìgì yẹn síbẹ̀. àti irú ayọ̀ọ́lá hmm. yóò ṣe é sọ hmm. torí bí mo ṣe padà dé ọ̀dọ̀ ọ̀gá ayọ̀ọ́lá ọlọ́run kò tó ni. Mm èèyàn kan ló máa ń pè mí tẹ́lẹ̀ lọ sí vi á rìkọ́ọ̀dù oríṣiríṣi fún mi tá a bá ń lọ á fún mi ní hundred thousand ó lè gbé páálí ayọ̀ láyẹn ẹyọ kan fún mi àwa tún ló ṣe é ọmọ mi kan tó wà ní Ṣadé kitchen ló wá ní kí wá báwọn ṣe program kan pé mo gbọ́dọ̀ ro ayọ̀ọ́lá kì í ṣebẹ̀ kì í ṣe mo ní fún kíni ah, ó ṣe bí ambassador wọn lẹ́jọ́ mi láyé kì í ṣe ambassador wọn èèyàn kan ló máa ń pè mí lọ ṣiṣẹ́ ìyá mi àṣẹ yẹn ń rẹ́rẹ́ ni àṣẹ bíi one million plus ló ń jẹ lórí mi. àwa máa fún yín ní ìdá mẹ́wàá ìgbà tí wọ́n á yarí fún Ṣadé kitchen Ṣadé kitchen wa ni ó yá lọ́dọ̀ ọ̀gá wọn Kati tiẹ̀ ká mójú ajé kò ní sọ. Hmm. labadọdọ ọ̀gá mo ti ṣe kọ́kọ́ wọ ọ́fíìsì mo rí aṣọ ọmọ ogun gbala tọ̀gá fi ya fọ́tò mu ní ah, ọmọ ìyá mi lélẹ̀. <laughs> àwa ara wa ti ríra wa. n bá kí wọn kíra wa màmá ẹ kújọ mẹ́ta mo ní ẹni yìí ní ẹni kí wá ṣe bẹ kí n ro ayọ̀ ọlá kí n ṣe gbogbo ẹ ẹ rẹ bá mi sọ bọ́rọ̀ ṣe tú rẹ́kẹrẹkẹ nìyẹn ká má waste time wọ́n hmm. wá jẹ́ kí n mọ̀ pé ẹnìyẹn ń gba owó lórí mi ó fún mi ní hundred thousand ṣùgbọ́n àwọn àwọn èèyàn máa ń gbàgbé pé ìbùkún olúwa ní múni là tí ò fi làálà sí hundred thousand yẹn dẹ̀ ń pè wá ọlọ́run dẹ̀ ń forí sí hmm. ṣùgbọ́n nísìnyí àdúpẹ́ ah, fọlọ́ tó o bá ṣe dáadáa hmm. mo ń sọ fáwọn ọmọdé tó bá débì kan má ṣe yan yan yan yan bẹ́ẹ̀ ni farabalẹ̀ tó bá kéré tọ́lọ́ ń bùkún ó sàn ju kó pọ̀ kó má lè rí. kó má lè rí mo mọ̀ wípé àwọn tó ń wò wá nílé gan wá rí àwọn ọ̀rọ̀ kan máa dì mú ní <laughs> ọ̀rọ̀ àgbà hmm. ẹ ti mọ̀ wípé kò ń ṣe jojoojúmọ́ hmm. là ń gbọ́rú àwọn ọ̀rọ̀ báyìí. àmọ́ mọ́mì mo tún fẹ́ẹ́ dá yín padà díẹ̀ hmm. sí ìgbà tí ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí tí ẹ ti ń mú lọ tẹ́ ń lọ síwájú tẹ́ ń lọ sẹ́yìn mo mọ̀ wípé láàrin tí wọ́n bá pe first ten nínú àwọn òṣèré eré àgbéléwò ń sìn ẹ máa wà lára wọn nígbà tẹ́ bẹ̀rẹ̀ sí ayé ìsìn tó jẹ́ pé ẹ̀rọ ayélujára ẹ̀rọ ayé ẹ alátagbà internet tó hmm. tuntun wà mo rí i pé púpọ̀ nu yín ẹ tún bá ìgbà yìí àwọn kan ò bá gbà yìí hmm. kí ni ẹ máa ní ó fà á nítorí mo mọ̀ pé bẹ́ẹ̀ ṣe wà yẹn ní Instagram ẹ lo Facebook tẹ́dẹ̀ ẹ upload dáadáa kí ni ẹ lè sọ wípé ẹ̀rọ ayélujára ẹ̀rọ alátagbà ti fi kún iṣẹ́ yìí sí ìgbà tẹ́ ti ń bọ̀. Hmm. ó fi kún ó dẹ̀ bà nǹkan jẹ́. Hmm. ṣàlèwọ̀nà méjèèjì. torí ẹ àìmọye àwọn èèyàn wa ó wà nílé wọn sick. Hmm torí kò sọ́nà mi hmm? torí pàwọn àrí ibi gba ni o hmm. àìmọye àgbàlagbà tán ti pa tí o. tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. ẹ ọmọ táyé bá bí láyé ń pọ̀ sí i ṣé àwọn kan tó bá ṣe sítórì tí ò bá ní ìyá àyà àbí ìyá bàbà àwa yóò lè ṣe ń bẹ̀ hmm. tó bá ṣe sítórì tó bomb shot náà máa wọ̀ wọ́n máa gbébọn ṣáwa lè wọ̀ so má bínú pé wọn ò pè ẹ́ story wọn lè má lọ síbẹ̀. okay ó wà excusable. so èmi ò ń bínú ṣùgbọ́n èyí tó bá jẹ́ ohun tí mo lè ṣe wọ́n á pè mí mm. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mo kàn ń rọ àwọn èèyàn wa kó máa bá wa pe àwọn bàbá ìyá tó dàgbà yẹn ṣe mọ̀ pé tó bá wà in the midst of people wọ́n á rẹ́rìn-ín á ṣeré irú ọmọ mi fẹ́ mi bàtà fẹ́ ṣe ìtàn bàbá Orímọládé ó pe àtọ́lì ó pe adẹ́rùpọ̀kọ̀ ó pe gbogbo àgbàgbà yẹn ìgbà tó yá mo ní àwọn tó pè wá yìí wọ́n ní ṣiṣẹ́ ni ó ní màmí mi pé wọ́n wá ṣiṣẹ́ hmm. mo kàn fẹ́ kó wà ní location kó mọ̀ páwọn yìí wà láyé hmm. wọ́n á fún ọ ló àtọ́lì tó kú yẹn ìgbà tọmọ mi fún lówó ó ní ah tí ì ṣe nǹkan kan màmá ẹ dákun ẹ bá dúpẹ́ lọ́wọ́ fẹ́ mi o ah, tí ì ṣe nǹkan kan mo ń jẹun ọ̀fẹ́ mo sòtẹ́ẹ̀lì ọ̀fẹ́ nítorí kẹwàá ṣe náà nìyẹn at least. Uh, kọ́ máa bá wa pè wọ́n mo rọ̀ wọ́n ni ó jẹ́ ọkàn méjì kọ́ wá location kọ́ ṣeré kọ́ rẹ́rìn-ín kọ́ mọ̀ pé àwọn yìí wà láyé bí ọ̀rọ̀ bàbá àgbà kò. Hmm. Hmm ọ̀rọ̀ nìyẹn kí ọlọ́run jẹ́ kí a túbọ̀ máa gbọ́ àmọ́ níbi tí mo fẹ́ mu lọ tẹ́lẹ̀ ibẹ̀ náà ni màá padà sí ń sìn pé lẹ́nu mọ́jọ́ mẹ́ta yà rí pé celebration ńlá kan máa ṣẹlẹ̀ táyé máa gbọ́ tọ̀run máa mọ̀ mọ́mí ẹ̀ máa pé eighty èmi tiẹ̀ máa sọ fáwọn èèyàn máa ní ẹ ti pé kódà à ń gbàdúrà pé kẹ́ ẹ lé nítorí tẹ́ bá ti di one thirty five mo ti sọ offset mo ní ẹ lè pè ń jẹ Gabriel àbí kẹ́ pè ń jẹ Peter ibi tó bá ti wọ̀n yẹn ní àmọ́ mo mọ̀ wípé ilé ògo yẹn àwọn la fi máa ṣe ìrèjẹ eighty tẹ́ wá fẹ́ pé báyìí tẹ́ ti ń wò báwo ló ṣe rí lára yín torí mo máa sọ fáwọn èèyàn máa ní à ah, tọ́lọ̀ ń bá fún ẹ tó bá ti ṣe forty bóyá o ti gba first half wọ́n mi ẹ ti gba first half ẹ tún gba second half ẹ tún dọ́ ọlọ́mọge báyìí tẹ́mi àti ìbá dúró gbòòrò wọn pẹ̀lẹ́ ni ẹ wò sísìn yẹn ni kò bá mi mú wa báwo ló ṣe ń rí lára yín àti pé mo mọ̀ wípé ẹ̀gbọ́n Fẹ́mi náà wọ́n ta yín lọ́rẹ bàǹtàbàǹtà kan lẹ́nu mọ́jọ́ mẹ́ta yìí. gift ni o hmm. kò ṣeé ṣe o àwọn kan tó máa ń sọ pé màmá Ọlọ́run kó jẹ́ ká dàbí ẹ̀yin náà ẹ má gbàdúrà ẹ̀. tòrá ṣe láwọn òpèníjà díẹ̀díẹ̀ díẹ̀ kan ah! tẹ́yìn náà ń dojú kọ. ẹ má gbàdúrà ẹ̀ hmm. ìyá rainbow kódà ọ̀tá mi ń tójú mi rí láyé yìí wàhálà ìdààmú ẹkún mi ìgbàdúrà kọ́ta mi rí o mọ̀ bí tó ń pè yẹ̀ sí. mo lọ́nà Ṣàngó lọ́nà Ṣàngó bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. tàbá rìkọ́dù tán wọn bọ owó tán fún mi mi ò gbọ́dọ̀ wọ mọ́tò ń bẹ̀ débi máa jẹun torí káwọn ọmọ mi lè rí owó gbà lọ sí skul láàárọ̀. Hmm nígbà tó kẹ́ máa fẹsẹ̀ gbé látọ̀hún ni tí wọ́n bá ti ń wọ mọ́tò tó mọ́ ah mi ì tí ì lè lọ mo fẹ́ yà lọ́dọ̀ àbúrò mi kan bẹ̀ yẹn hmm. tí bá rí i pé gbogbo wọn wọ mọ́tò tán màá ra ẹ̀pà fifty naira a máa jù sẹ́yìn rà ah, a máa fẹsẹ̀ rìn bọ̀ dé ìjọra láti ìyẹsí ìjọra olóyè dé ìjọra ìgbà míì láti mìíràn ah. dé ìjọra ta ló fẹ́ sọ fún kò sọ́kọ kò sálè ìgbà tọkọ tiẹ̀ kù ìkan wá tó lóun fẹ́ẹ́ fẹ́ wa torí pé ó wọlé ó bá wa nídìí ìbà sí àtàfitẹ̀bà tá a gbé kòkò ọbẹ̀ lẹ̀ ó ti yọjú báyìí lórí ah ìdòwú wa wa ó bá lọ bá ṣé ìwọ ló làwọn ọmọ mọlẹ́bí mo ni wọn hmm. àbí kí n dà wọn sínú kòtò fún bàbá wọn ni bá a ṣe rí mọ́ nìyẹn èmi ò dẹ̀ blame ẹ̀ òun tí ì ilé ẹ̀ tán o ti jẹun kánú. ooo èmi náà ya gbà fọlọ́hún mo ṣùgbọ́n mo lọ́kọ o láti ìgbà náà mo ti fọ́kọ ẹyọ kan hmm. Hmm? láti nineteen eighty four ọkọ mi ti kú ó béèrè orúkọ ọkọ mi. a ti bá ní kí n gbà kí n má lọ ṣì àmọ́ ẹ wa kí lorúkọ ọkọ Jésù Kristi hmm. ọkọ òpó agbọ̀rọ̀dún táníkà bàbá aláìní bàbá òun léyàwó jáde kò ń kọ̀yàwó gbogbo tó bá fẹ́ ṣe fún ẹ tó bá mọ̀ ọ̀tù tútù yẹn ni pé máa bẹ̀bẹ̀ máa gbàdúrà á lè ṣe. mọ̀mí ẹ̀wò tẹ́ bá ní kẹ́ wọnú ara mi gan mo torí mo ti ibẹ̀ ṣe sọ pé ìyẹ́sí dé ìjọra oh. mo forí wo distance yẹn. èkó jìnnà. ah mọ̀mí wọ́n ní fẹsẹ̀ sá lọ. wọn kò tí ì sí yẹn gbà tó ti ń dáṣà. tó ti ń dáṣà. Eh lójú nǹkan tí mm. lójú nǹkan tó ju yín gan ti rí àmọ́ mi ò ní ṣaláì mi ní yọ̀ǹda yín láì má ṣaláì gba ọ̀rọ̀ ìyànjú torí mo mọ̀ pé ibìkan lẹ ti bẹ̀rẹ̀ ibìkan lẹ bá dé wọ́n ní ẹni tó dáyé lénìí ó mọ̀ mm. pé òun gbàbúrò lánàá ó sì gbẹ̀gbọ́n lọ́la àwọn ọmọ kan ṣì wà tó jẹ́ pé àwọn òbí wọn nífẹ̀ẹ́ sí kí wọ́n darapọ̀ mọ́ eré àgbéléwò kí ni kókó ọ̀rọ̀ tí ẹ lè sọ fún wọn pé kí wọ́n dìmú kí wọ́n má fi jẹun. ó dáa mo ń sọ̀rọ̀ kan níbi tí Fẹ́mi Àlàmú ti sílé tó sọ fáwọn èèyàn pé òun kọ́lé yìí fún màmá òun hmm. níjọ́ yẹn mo sun ẹkún ayọ̀ pé mo ní graduate mẹ́ta èmi ah, ọmọ mi kọ́lé lójú hmm. ah. ṣé níbi tó ti máa wọ́n gbé sí pépà báyìí the cheapest actress wọ́n dẹ̀ yà mí bẹ́ẹ̀ ẹ̀yìn kí wá torí ẹ̀ fi tíátà lẹ̀ òun hmm. mo ṣe máa ń sọ fún ọmọ wa sí gbọ́ kò lóògbọ́ rí kò ṣe bẹ́ẹ̀ pé ò rí fèsì tó wá ṣe wọn ọ̀dẹ̀ ni wá ṣèké ń bẹ̀ mo rí lágbára pẹ̀lú ẹ kò kàn ẹ́ n tó wá ṣe ni kò lọ ṣe èmi ti ẹ̀ ráyè ibi tẹ́ pé ti bá faṣọ méjì síbí ẹ jọ ara yẹn lẹ́wà ò yá rárá màmí ò yà ìyẹlẹ́wà yẹn kó tó kú màmá mi mo fi purọ́ tí ò dá màá faṣọ kan bí wọ́n tún pè mí síbòmí ni o mo lọ bòmí ni o bá débẹ̀ bá ṣe bí sí nǹkan ẹjọ́ mo fẹ́ mú màmá mi lọ sí hospital ẹjọ́ àtúkò mẹ́ torí kówó yìí lè jọ èèlè náà ni two thousand three thousand ìmí hmm. àtẹ̀tù sọ fún ẹ màmá ẹ gba two thousand sí yìí kù mẹ́ta tẹ bá padà wá ṣe òun á fún yín balance sí òde kù wọn hmm. ṣùgbọ́n mo dúpẹ́ lẹ́nì mo dúpẹ́ o. gbogbo ẹ ti di tán ayọ̀ oh. mọ́mi tàbá ní ká máa mú lọ ká máa sọ lọ i'm sure that tàbá ní ká gbé foscap sheet tí ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ jáǹtì rẹ̀rẹ̀ mo dẹ̀ wọ́n pé mo yẹ sọ òdú ni ẹ̀ ń ṣàì mọ̀ fún lóko gbogbo print yín báyìí ó wà ló everywhere táwọn èèyàn lè rí yín ká mọ́mì ṣẹ̀rí kò sí bá ṣe fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín tó hmm. fún pé ẹ wá nínú àìráyè yín ẹ fẹ́ lọ sígbà ẹ fẹ́ lọ ságbà ẹ̀dẹ̀ wò pé ah lórí ètò yín mọ́mọ́ ẹ jẹ́ ká lọ bá wọn fi kíni ká tún lọ bá wọn foyín sí i mm. nǹkan kékeré ni aláṣẹ àti olùdarí iléeṣẹ́ wa ni wọ́n ní ká gbé fún yín mọ́mì lórúkọ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ wa AK Media wọ́n ní ah ẹ lè lọ kí arúgbó lọ́fẹ̀ẹ́ gbárúgbó gan bá wá kí ẹ ó lẹ́tọ̀ọ́ láti gbà òun la ṣe ṣètò nǹkan kékeré tí ẹnu ń jẹ pé a mọ̀ pé ó kéré gan àmọ́ ẹ bá wa fi ọwọ́ ìfẹ́ ẹ bá wa fi gbà á ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín AK Media ebi ò ní pa yín ẹ ní dààmú iléeṣẹ́ yìí ò ní ah, mo fi àsìkò yìí fi rántí olóògbé Benson Akíndẹ̀jú torí pé ọmọ gidi ni ó wá program ẹ fún yín ní nǹkan fún yín nǹkan kò kàn yẹn o nǹkan tèmi special ni mami ẹ ti ń lọ ọlọ́run àfọ̀run kẹ ilé àtọ̀nà tó fi sílẹ̀ àti iṣẹ́ kò ní bàjẹ́ ara ń wí rèé o bí o bá ṣe ṣe ló máa bá o wọ́n kú síbẹ̀ wọ́n fọhùn tó bá lóò ní kú láéláé tètè máa ṣàmì ara ò ní kú láéláé rè ìbọn ọmọ ìnájú rẹ fún mi lẹ́ẹ̀kan iṣẹ́ rẹ̀ kò kú hmm. ẹ ṣe. ẹ ṣeun gan ni àdúpẹ́ mà àníri jù báyìí lọ lórí ètò Oyinmomo lọ́sẹ̀ yìí this is where we are going to draw the curtain uh, I want you to join us next same time next week níbi tí a tún máa ṣe àfihàn àkọ̀tun eléré àgbéléwò kan tá a tún máa máa kẹ́kọ̀ọ́ tá a máa máa ní ìmọ̀ àti òye orúkọ tèmi ò yípadà Olúwadámilọ́lá Ọmọbánirẹ́ ire àti àánú ni mo fi yín lẹ̀ pẹ̀lú ó dìgbà. so he got